síwájú nínú àwọn ètò ìjẹ́ pé ọ̀rọ̀ nǹkan òfin ẹni tó bá kú kó lọ nírọ̀wọ́ lọ́sẹ̀ kọjá ìgbà tó ṣe é ṣe lọ́pọ̀lọpọ̀ ọba àwọn náà làwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò ẹni tó bá kú àwọn ẹ̀gbọ́n àtàbúrò ẹni tó kú sáà lè bàbá kan náà ọmọ màmá kan náà àbí wọ́n lè yọjú ọmọ bàbá kan náà lásán bàbá ọmọ màmá kan náà lásán lọ́pọ̀lọpọ̀ ọgbà tó kù kú tí wọ́n ń gbọ́ pé ọyọ káwọn fi òkun rẹ̀ á rí pé àwọn ọmọ ìyá yìí àwọn yìí máa sọ pé òbúkátà tó bá kùn kí la fẹ́ máa kún sí nítorí pé ọmọ tó fi sílẹ̀ sáyé àwọn ọmọ kéékèèké ni àwọn bàbá wa. àtàwọn màmá wa tó sì fi sílẹ̀ sáyé owó kí wọn bá sọ fún àwọn ọgbà owó ìbànújẹ́ ọmọ kó fi wọn sílẹ̀ ẹlẹ́fẹ́ fún ogun wọn ẹfẹ́ fún ogun ọmọ fún wọn wọn bá ti ìbànújẹ́ ni wọ́n fi máa náwó yẹn ẹ̀fọ́ owó yẹn ti wà lójú ọ tí owó yẹn ó fi máa gbèrú sí tí òfin ní parẹ́ láti máa ṣètọ́jú ìyàwó tó fi sílẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wọ́n fẹ́ kó ṣe tó bá di lọ́jọ́ iwájú á padà máa dúkìá fún wa. láti pé kìí ṣe é ṣe ọ̀rọ̀ tó sọ́yìn àbá tó nǹkan wọ́n lè fáwọn ọjọ́ tó tipátipá fáwọn fi tú ìyàwó ẹni tó kú lópó àwọn ọmọ owó kílẹ̀ bá sọ pé ẹgbẹ́ gbà à ń tọ́jú ní kété pé yà ń jẹ bàbá wo lẹ́nu ọ̀pọ̀ ti kí ni lẹ̀ ẹjẹ́ má ẹjẹ́ má fa wàhálà kẹ́yìn náà mo gbà lọ bá bàbá yín lálejò àwọn ọmọ ìyá wọn lọ́pọ̀lọpọ̀ gbà àwọn náà ní máa kọ́ bí náà kó fún ṣe pín tí bàbá bá ń bẹ láyé tí ó sì fi tí òkú fi ìyàwó sílẹ̀ àtàwọn ọmọ àtàwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ wọn lẹ́tọ̀ọ́ láti gbà kankan bàbá ti kọ dínà fún orí kọ́bọ̀ gbà lókù bá sì kú tó fi ọmọkùnrin sílẹ̀ sáyé kọ́lá tọ́jú ọmọ òjọ́ ọmọkùnrin ó ti kọ dínà sí gbogbo ọmọ ìyá fún orí kọ́bọ̀ gbà àwọn ọmọ ẹ̀yà àwọn àmọ̀ kọ̀ọ̀kan dání onífẹ́ gbàntolúwa dálẹ́jọ́ onífẹ́ tẹ̀lé sẹ́jọ́fin ọ̀wá eléyìí máa ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà olú ẹlẹ́dàá wa kẹsì máa wo ó fún àwọn ọmọ ẹ̀yà ó fún wọn lẹ́jọ́ wọn ní ẹ̀tọ́ tó pé ó ní bákan mẹ́ta òun náà làwọn ọmọ ẹ̀yà tẹ bá fi sáyé nínú kọjá tó bàbá yín àti màmá yín ọ̀kan náà ni wọ́n àdúgbò ló tó bàbá nìkan lọ pa yín pọ̀ àdúgbò jẹ́ màmá nìkan lọ pa yín pọ̀ àwọn ọmọ ìyá yìí gbogbo wọn pátá wọn ní nǹkan kan tí wọ́n jẹ lógún tó bá ti rí pé ẹni tó kú láyé ó fi bàbá rẹ̀ lẹ̀ lọ bàbá ò ní jẹ́ wọn rúkọ bọgbà torí rẹ̀ lọ sí ni ẹ ní nǹkan kan tẹ́ gbà nínú dúkìá ọmọ ìyá yín tó tó ṣe kó fi bàbá sílẹ̀ sáyé bákan náà òfin tó sọ wípé àwọn ọmọ ìyá wa wọn ò ní gba kọ́bọ̀ nínú tá a fi sílẹ̀ sáyé tó bá yẹ kó a bá fi ọmọkùnrin tá a fi sílẹ̀ sáyé lọ ọmọkùnrin yẹn kò ní jẹ́ kí wọ́n rí nǹkan kan bà nínú dúkìá wa torí ẹ̀ tó bá fẹ́ ṣe àwọn ọmọ ìyá rẹ̀ láǹfààní tó fẹ́ dùn wọn nínú látàrí tó lù wá fi fún ọ láti ìgbà tó ti kú ló ti ṣe fún ọ. àwọn ọmọ ìyá rẹ tí bàbá yín àti ìyá yín gbọ́dọ̀ nǹkan kan náà tí bàbá jọ pa yín pọ̀ tí màmá nìkan jọ pa yín pọ̀ gbogbo dáadáa tó bá fẹ́ ṣe ṣe fún wọn láti ojú ayé rẹ tó kun ìgbà tó bá lọ́mọ. torí pé ọmọ rẹ kùnrin lọ́kọ̀ọ́dínà kan gba kọ́bọ̀ nínú dúkìá tó fi sílẹ̀ sáyé ẹ̀yin náà bùkátà kíkẹ́ wa máa papá dání lórí pé tipátipá ẹgbà nínú ìṣòro ọ̀sẹ̀ lẹ́tọ̀ọ́ fún yín. tó tó bá ṣẹlẹ̀ pẹ́ni tó kù òfin bàbá sáyé kò sì fọ ọmọkùnrin sáyé tó bá tọ́ ọmọbìnrin ló fi sáyé ní tó bá ṣẹ́kù lẹ́yìn ìgbà táwọn ọmọbìnrin gbẹ̀tọ́ wọn àwọn ọmọ ẹ̀yà wa tàbí jọjẹ́ bàbá kan náà mọ̀mọ́ kan náà àwọn lọ́kàn tí ọ̀gá sí ọmọ ìyá tá a dìjọ jẹ́ bàbá kan náà tá a dìjọ jẹ́ màmá kan náà ló tó wá kan àwọn ọmọ bàbá wa àwọn lọ́kàn tó bá jẹ́ pé àbá kọ ọmọbìnrin náà sáyé kò sọ́mọkùnrin kò sọ́mọbìnrin ìgbà náà ló tó kan àwọn ọmọ ìyá wa tó jẹ́ pé màmá wa ló jọ pa wá pọ̀ bàbá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà yẹn làwọn eléyìí ó pè lẹ́tọ̀ọ́ sí wọn jogún kò sí bàbá bẹ́ẹ̀ ni kò sí bàbá bàbá bẹ́ẹ̀ ni kò sí ọmọ lọ́kùnrin bẹ́ẹ̀ ni kò sí ọmọ lóbìnrin kò sì sí ọmọ ọmọ bàbá jẹ́ ọmọ ọmọ tó jẹ́ pé ọmọkùnrin tọmọkùnrin bí àbọ̀mọbìnrin tọmọkùnrin bí tí bá sáwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí ló tó kan ọmọ ẹ̀yà wa jẹ́ pé màmá wa jọ pa wá pọ̀ àwọn olórí wa dárúkọ wọn nínú ọ̀kan nínú ayàtà kí lónìí olúwa sọ wípé tẹ bá kú. tó jẹ́ kírú àwọn ọmọ màmá yín ìlà ti sáyé ọwọ́ àti ọmọkùnrin kan tàbí ọmọbìnrin kan ọ̀kọ̀ọ̀kan nínú wọn tó bá kọ̀ nìkan lọ́wọ́ ẹ̀sùn ní ìdákan ní mẹ́fà ìdúkìá ọmọ màmá rẹ̀ tó kú tó bá jẹ́ kí wọ́n pé méjì tàbí lọ wọn sábà wá lẹ́yìn kankan láyé ju àwọn ọmọ ìyá wa lọ bàbá wa kan náà màmá wa kan náà àbí bàbá wa kan náà tó bá tọ̀ àwọn bàbá wa kan náà màmá wa kan náà àwọn ní kò gbogbo dúkìá rẹ̀ á máa tọkùnrin nílọkùn táàkùn bẹ̀rẹ̀ kò sáwọn bàbá kan náà màmá kan náà àwọn ọmọ bàbá wa nìkan lọ́wọ́ àwọn náà ní kò gbogbo dúkìá lọ ọkùnrin wọn máa gba ìlọ́po tóbìnrin ọgbà eléyìí túmọ̀ sí wípé káfí pẹ̀lẹ́pẹ̀lẹ́ sáyé sọ́mẹ́tì ẹni tó ṣe ké nítorí wàá papọ̀ àmọ́ wá láti yá ẹ̀rí fáwọn ọmọ bàbá wa lọ́pọ̀lọpọ̀ délé ìjà alámàjà ńdojúmọ́ ìjà àwọn màmá wa làwọn ọ̀sọ̀ di tara wa wọ́n máa pín ẹ́ nígbà tó ṣe pé ọ̀tọ̀ ni màmá tiẹ̀ nígbà tí màmá wa bá jọ́ tọ̀tọ̀ bàbá wa ṣe bọ́ náà ni bàbá wa àwọn màmá ń bára wọn jà àwọn aṣọ dídà àwọn ọmọ ńlọsẹlẹ o tí wọn bá kú ọwọ́ àti gbogbo ilé ayé yìí lẹ màmá rẹ ọlọmọ méjì ọlọ wọn ló tún kú yìí àwọn ẹni tó wá ní láyé làwọn ọmọ bàbá rẹ àwọn ọmọ ìyàwó mi tí wọn jẹ àwọn ọmọ bàbá rẹ àwọn ní òkè gbogbo dúkìá lọ ìyá rẹ náà sì sí àwọn ní òkè gbogbo dúkìá lọ kálukú bá sinmi tó gbogbo bínú gbogbo fẹsẹ̀ halẹ̀ gbogbo pàdéjò làwọn eléyìí àlejò kówó rẹ lọ́kọ̀ olúwa fi hàn fún wọn ìtàlẹ̀ nǹkan kan náà jọ lẹ́jọ jẹ́ torí ẹ̀yin ọmọ ìyá oníkálukú kọ́kọ́ tó mẹ́sẹ̀ rẹ̀ ọmọ ti torí kọ́ ọmọ ìyá yín kú kẹ wá lọ gba ìdè sí dúkìá rẹ̀ kẹ gbọ́wọ́lé lọ́nà táwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí dúkìá rẹ̀ láwọn ọmọ àtàwọn ìyàwó tọwọ́ wọn òfin ní tẹ̀ ẹran títí tá a bá sáré tán á sàlùkù yá mi ẹ lè dàgbàdo àwọn ọmọ lọ lónìí ẹ sì lè lẹ́nu láti halẹ̀ máwọn ìyàwó ẹni tó kú ẹran títí ẹnu wo ni ọ̀sẹ̀ kù fún yín dọ́gbìn dàlùkù yá mi ọmọ wo lẹsẹ̀ fọwọ́ lágbá lójú tó di lọ́la tó dàlùkù yá mi ajẹ́láyé ọ̀sán mi á di lọ́la tó dàlùkù yá mi báwo ni ọba ṣe dá tó kọjá pé níta àjẹ náà la pọ̀ ṣùgbọ́n níta àjẹ wọn kọ́ la pọ̀ tọba ti jọ gbẹmí náà lòdì yá mọ́ owó lọ jẹ láyé iṣẹ́ rí rẹ ló fi tán tọba ti lọ́la gbẹmí náà lòdì yá mọ́ iṣẹ́ rí rẹ ọba ká àjẹpẹ́ gbogbo abúlé tàwọn onísìn wọn kò lé ọ títí tí ó fi já sí kò tán olú akọ́mọ́tì ká wọ gbà tọba ha ara tó lọ ọ̀hún ọ̀hún ọ̀hún ẹ̀ṣọ́ lọ́la ìlà ìlà ẹ̀ استغفرك واتوب